hello guys hello people you are welcome back guys don't be small till dey happen o oh, ṣìṣe ṣìṣe kàn ṣe wọ́n ni ṣìṣe ṣìṣe kàn ṣe àwọn èèyàn wù mí i'm telling you aside Karimo wey don dey burst everything Wunmi people people wey dey do uh, dey dey fight justice for Wunmi they are doing this they are doing that guess what is happening to them as we speak guys hey we gbígbọ́rọ̀ ti dàrú o they have even mistakenly leaked their own secrets they don mistakenly talk. say they been send people have been sending money to wunmi in the name of mohbad ẹ ṣe even though it will go a long way One ò mọ̀gbà tán fi sọ ìjà ti bẹ́lẹ̀ láàrin wọn mohbad is really really doing a great job wherever he is that guy is doing a serious job where he dey yes i'm so happy I'm so happy that nobody is getting away with all this nonsense. Nobody is getting away. Àwọn tó ń rò pé àwọn lè cover jù. Àwọn làwọn lè sàbí àwọn làwọn àwọn àwọn làwọn lè mọ bó ṣe máa ń cover crime. Báwo bó ṣe máa ń sọ̀rọ̀. Bó ṣe máa support olè. Gbogbo wọn báyìí ń sìn ẹ́ ti ń ṣẹ̀sìn. Wọ́n ti ṣe mistake. Mistake wọ́n ti ń tẹ̀lé wọn kiri. Wọ́n ti very big grave mistake. Òun ni wọ́n ṣe because as we speak right now everywhere don scatter because they are, they are, they are like claiming some of them are claiming they know Wunmi more than the rest ẹ ẹ imagine nǹkan tó ń fàjà láàrin wọn nǹkan tí ò mí tí ò tí ò lórí Mohbad head dey fight o Mohbad head dey fight seriously Mohbad head dey work yes o Mohbad hey, eh, Mohbad that boy that boy is not to be told with they messed with the wrong person indeed they messed with the wrong person indeed i'm telling you people they messed with the wrong boy indeed ó kàn pa ọmọ eh? but that boy is showing them the more they try to delay justice the more they are shooting themselves in the leg the more they try to delay justice the more they shoot themselves in the leg the more tí won't be ìdí ara wọn secret ara wọn jáde i'm telling you guys the more they are bringing their own secrets outside wunmi na herself eh wunmi don dey beg dem say e don do e don do guys una go see this video eh una go laugh tire this video go make una laugh the video wey i wan show una after this one e go make una laugh tire because she ṣiṣẹ́ she bá wọn say come dey leak themselves secrets, they leak wunmi secrets. guys more una watch this video like and subscribe to the channel. honey please don't don't go through that lane you will not like it. She went Don't go through that lane, lane at all. Oh, you like it? She can't come back. She went through that lane. Ìtòrò ló ṣì ní ẹ Tọ́lání. I told you. Do you know what I've lost? Do you know what I've lost? They're just fighting this cause. So everybody, so everybody sọ fún Wùnmí lówó, àbí tán fẹ́ kí Wùnmí, àbọ̀mọ Wùnmí, àbí kí ojú. I know some people that actually, they actually like, Oh okay, ọmọdé you buy, buy, buy like máa ṣe fúnra, máa ṣe. We don't, we, we don't need to come on the social media and start ranting bonafide olórí burúkú ni ẹ. bẹ́ẹ̀ làwọn ẹgbẹ́ ìlú ibà ṣé màmá síta wá jẹgbẹ́ ẹ̀ náà. ọmọ tó bá kọ́ ọ́ bojú ẹ ojú afọ o ẹ̀jẹ̀ àgbẹ̀ o tọ́lá ni. nobody is soliciting anything on, on, on, anybody's platform tó bá solicit owó wọ́n fún ni message that I know will say that I don't want any money in my account pay it into Wumi's account and people have been doing what they can do every pay to call ọba mm. oh, fún one penny one penny here goes a long way. having laugh at our expense. you know you know what i don't like she talking as if she was so rude she was so rude. Uh-uh. Kinoko, this is this is not nice. This is not like you're, you're talking down on us. And I'm, I'm really, really, really, really, really livid right now do you know for what to say for what to say say say your ẹjọ ẹjẹ kí n sọ kínní kan for Tolani to say Wunmi doesn't like it or oh, something. nobody holds Wunmi Wunmi is an adult kò sẹ́ni tó hold Wunmi eh, so ẹ má ẹ má ẹ má sọ pé fẹ́ gba glory wípé èmi ni mo mọ Wunmi èmi ni mo ń bá Wunmi sọ̀rọ̀ nǹkan tí bá sọ fún mi ni mo ṣe. pé Wunmi sọ̀rọ̀ live chat. ẹ jọ torí ọlọ́ṣẹ́ celebrity ni Wunmi àbí kí ni kò kí ni wàhálà yín gan-an tí wàhálà wa pọ̀ tó tó yìí. Tolani are you having a grace? ó wá sọ pé wọ́n fẹ́ máa fi ya fọ́tò. Eh, ẹ mẹ́tì pọ́ǹsì ẹ bá mi máa fi Wùnkìmí gbogbo yín tẹ bá ń bínú ẹ ẹ má bínú sí Wùnmí fún ara ẹ̀ ẹ sì ní sùúrù ẹ ti understand. Ah, ah, báwo lè báwo lè I totally understand Mercy I'm sorry if I'm gonna say this word ohun nǹkan tó bá fún sí fèrè ni fèrè máa fọ́ síta. Ìwùmí has never Mercy, spoken to Tolani. Please, I'm please, sure she will look around and come and say all this nonsense. Mama play. You say I should not play. Please, ah, please, please I just uh, want everybody Mama to calm down, play. please. Ah, Ọ̀sẹ̀ bàbá Dráàdì kan báyìí lọ. Ṣé mo fọ́ sí ìlú ìlú? Please, please. please, please. Can we talk one after the other? Can we talk one after the other? Ẹ jẹ́ kí n sọ kọ́kọ́. Ẹ jẹ́ kí n sọ kọ́kọ́ tó máa ṣọ́ọ̀kì àwọn ọ̀tá sìn ṣẹ́rẹ́ ẹni tó ń pè mama sister yìí is called Joko Tade ọmọ ọba on Facebook since ten years ẹ̀ ìdẹ̀ lè ká ó lè mọ ní ọwọ́ kò dẹ̀ ní bá yí ọmọ ọlọ́mọ jẹ́ I will tell you that she is extremely transparent in everything she's done so when somebody come online and to now say wọ́n fẹ́ fi chase clout tọ́lánú ẹ̀rù ẹ̀kọ́ nìyẹn náà me personally I will say to you. Facebook ni. Now, uh, this is why none of you want to discuss this. I have to bring it up again. Ipe, no, it's not going to slide. It won't slide. Go back and see her provenances. She will stand by her words, and she always stand, but stood by her words and still standing. You will never get her where it's wrong and people support her. You understand? She will never support wrong. She can fight. She, she can laugh. She can dance. She can joke. But for you, Tolani, I, I, no, I don't know. I, I, you are not forgiven. But at the end of the day, what you try to do, only because Otiwa oṣoojú ayé náà ni bó o ṣe fẹ́ sọrú àwọn jókòó tádé di pé wọ́n ṣèṣ kílà ti wọ́ ta ló mọ̀ yí ẹ̀ rí hmm. tọ́lá ní ta ló mọ̀ ẹ̀ ṣé torí o ti gbé sórí bàbá Mohbad wá. hello hello hello. a máa jojú ẹ straight nínú ayé ni. hello everyone MFM ọmọ yèmí ọmọ yèmí pinky pinky pinky ẹjọ nítorí ti Ọlọ́run um, MFM, I am begging everyone. No matter what it is, a jọ nítorí Ọlọ́run, ẹ jẹ́ ká kọ́kọ́ eh, Mama Sita, I beg of you, please, please. Ẹ má gbọ́ ẹ only reason only reason MFM and I know you would understand. Uh, Pinky, I wanted to speak with you privately. Ẹ jọ nítorí Ọlọ́run don't let us escalate this further. don't let us escalate this further. mfm this thing can be discussed. she will go and play it again and she will be fighting on her. Uh, uh, well, only reason, I, if I can speak with you guys off here, let's do it, please. I beg of okay. you. Okay, but British babe, if you um, speak with them, if you speak with Mama Sita, you speak with MFM. The rest.